الحمد لله الحمد لله الذي أرسل الرسل وأنزل الكتب لهداية العباد إلى طريق الهدى والرشاد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر سلوك سبيل الخير لمن شاء من عباده واشهد ان نبينا محمدا عبده ورسوله خير من دعا الى الهدى وتمسك بالرشاد صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم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 ọ̀pọ̀lọpọ̀ àwọn aránṣẹ́ iṣẹ́ tó fi rán wọn àwọn èèyàn tó rán wọn sí àti irú òhà tí àwọn èèyàn tó rán wọn sí kọ sí iṣẹ́ tó lọ́wọ́ bá fi rán wọn àti pé kí ló jẹ́ àtúbọ̀tán wọn a nínú wọn ẹni tó gbọ́ gbà a sì rí wọn nínú àwọn ẹni tí ọlọ́run bá rán àwọn aránṣẹ́ rẹ̀ sí ẹ̀kọ́ ńlá máa ń bẹ o nínú ìtàn àgbésí ayé àwọn aránṣẹ́ ọlọ́run àti àwọn èèyàn wọn tọ́lọ́run bá rán wọn sí eléyìí tó ṣe pé àwọn onílàákàyè wọn máa rí àríkọ́gbọ́n nínú àti àríwòye ọlọ́run bá wá ní laqad kana fi qasasihim ibratun li ulil albab. ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون دلالة جوابات أريوي أم بنين تعوين تتسواج إيسي على لسا أبي روقا شبماو إيرون يدودو هناني القرآن ló jẹ́ nípa tó ti síwájú ó sì jẹ́ àlàyé ẹ̀fọ́síwẹ́wẹ́ nípa gbogbo nǹkan afinimẹ́nani ìkẹ́ ló sì jẹ́ fún àwọn ẹni tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tí a bá wòye sí ìtàn àwọn ẹni tó ti síwájú àwọn ẹni tó ṣe pé ọlọ́wọ́n ọba wa ọ̀ràn àwọn àránṣẹ́ rẹ̀ sí ṣùgbọ́n kàkà kí wọ́n gbọ́ kí wọ́n gbà wọ́n sá ìgbàgbọ́ sí iṣẹ́ tí ọlọ́wọ́n ọba fi ránni sí wọn tọ́lọ́ wọn bá sì wá pa wọn run ìparun tilé ayé ó ṣe wọn kí wọ́n lè bá a tún lọ jìyà eléyìí tó ṣe pé ọlọ́wọ́n bá lọ́ mọ iye òdiwọ̀n rẹ̀ tó bá di lọ́la àlùkìyàmà gbogbo ọjọ́ kọ̀ọ̀kan nínú àwọn àjọ tó kọ tàwọn wọn tó kọ tàwọn àránṣẹ́ tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí wọn á rí i pé nínú wọn ìyà oríṣi ẹyọ kan iná ọlọ́wọ́n bá dẹ sí ọ̀kọ̀ọ̀kan nínú wọn. èyí tó ṣe pé látara àyà yìí iná ni ìparun wọn ti wáyé ọ̀nbẹ nínú wọn ẹni tó ṣe pé òjò òkúta lọ́lọ́wọ́n ọba ńlọ́rọ̀lù wọn òun ló ṣe sábàbí ìparun tiwọn ó sì ń bẹ nínú wọn ẹni tó pé igbe lọ́lọ́wọ́n ọba ńlọ fi pa wọn ó sì ń bẹ nínú wọn ẹni tó ṣe pé ọlọ́wọ́n ọba ní kí ilẹ̀ kó mọ́ lẹ́sẹ̀ kí ilẹ̀ àti pé wọ́n wà nínú wa àwọn ẹni tó ṣe é pé títẹ̀rì lọ́lọ́wọ́n bá mú wọn tẹ̀rì sínú odò sínú òkun ńlá eléyìí jẹ́ bọ́lọ́wọ́n bá ti ṣe ṣe ìparun fún àwọn ẹni tó kọta àwọn ànábì rẹ̀ èyí tá a ní láti ṣàkíyèsí níbí oní ìjọ kan ìparun oríṣi kan ìyà oríṣi kan lọ́lọ́wọ́n bá fi ṣe sábàbí ìparun wa. فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا báyìí lọ́lọ́wọ́n bá pa wọ́n run pẹ̀lú ọlọ́jọ́ pẹ̀lú ọlọ́kan ọ̀jọ̀ kan àparun eléyìí tó ṣe pọ̀ فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية الله أبا بتس الطاقة كان نوان ولو يولي سكاكا ونا الله أبا سلا يسمعني نوان آيه الله وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما ما يني الله أبا lọ́pọ̀ ọ̀kọ̀ọ̀kan nínú ọrùn pẹ̀lú ìparun oríṣi kan péré torí pé ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá nìkan ló mọ bó ti ṣe pọ̀ tó ó nìkan ló mọ oríṣi wọn ṣùgbọ́n oríṣi ìyà kan ẹyọ oríṣi ìyà ẹyọ kan oró kan lọ́lọ́wọ́n bá fi ṣe ìparun àwọn èèyàn kọ̀ọ̀kan nínú àwọn ìjọ tó ti síwájú yìí ṣùgbọ́n bá wo àwọn èèyàn Nábì Lóòtù alayhi salam á rí i pé nígbà tó lọ́wọ́ bọ́ pa àwọn kìí ṣe ìyà oríṣi kan lọ́lọ́wọ́n bá fi pa wọ́n run ọlọ́kan ọ̀jọ̀kan ẹ̀yà ìlọ́lọ́wọ́n bá fi pa wọ́n run ọlọ́wọ́n bá wa ọkọ̀ sọ àwọn màlàíkà kalẹ̀ wá bá wọn láti sánmà nítorí kí wọ́n lè bá pa wọ́n run lẹ́yìn rẹ̀ ọlọ́wọ́n bá wa ó tún fọ́ gbogbo wọn lójú pátá korongodo lẹ́yìn rẹ̀ ọlọ́wọ́n bá wa ó tún ní kó dojú gbogbo ìlú wọn kó dorí rẹ̀ kodò báyìí ọlọ́wọ́n bá mú kí òkè kó dilẹ̀ kó di ilẹ̀ mọ́ wọn lọ́wọ́ báyìí ìlọ́lọ́wọ́ bá wa lọ́wọ́ sọ ìyàkálẹ̀ fún wa láti sánmà òkúta tó ṣe pé láti inú náà sì jíìlì ìní iná ìlòkúta yìí ti ń bọ̀ lọ́lọ́wọ́ bá fi ṣe ìparun àwọn èèyàn wọ̀nyí bẹ́ẹ̀ ni innal jazaa min jinsil amal èrò ẹ̀sán tó yẹ kí kálukú ọgbà lórí iṣẹ́ tó ṣe ó yẹ kó ṣe rẹ́gí pẹ̀lú irú iṣẹ́ téèyàn ṣe àwọn èèyàn anábì alayhi salam yàtọ̀ sí kí wọ́n sá ìgbàgbọ́ sọ́lọ́ wọn bá wa wọ́n tún horí mọ́ sísá ìgbàgbọ́ yìí ìgbéraga wọn àgbẹrùgbẹrin wọn kò lẹ́gbẹ́ rárá tó ń ti pé wọ́n jẹ́ aláìgbàgbọ́ sẹ́ẹ̀ wọ́n sá ìgbàgbọ́ sọ́lọ́ agídí orí kunkun tí wọ́n sì ṣe ṣe ń tọ́lọ́ fi rán ànábì lótò sí wọn wọ́n kọ́ tí ọlọ́run bá fi rán ni sí wọn wọ́n sì tá ń padànù yàtọ̀ sí gbogbo eléyìí wọ́n tún wá dání tó ṣe yí pé ìbàjẹ́ tí ọ̀lẹ́gbẹ́ ìbàjẹ́ tó burú jù ohun tó dọ̀tí jù nínú ẹ̀gbin òun náà ni táwọn fi ń sayọ̀ ìbàjẹ́ tó ṣe pín ẹnìkan nínú àwọn ẹni tó lọ́wọ́ bá ti dá kò sí tó síwájú wọn kò sí tó ṣe ìgbésẹ̀ ṣáájú wọn láti hùwà àbàjẹ́ yìí <coughs> kí ni ìbàjẹ́ náà ìbàjẹ́ náà ni pé àwọn ọkùnrin nínú wọn àwọn ọkùnrin ẹgbẹ́ wọn. àwọn ni wọ́n máa bá lò wọ́n sì pa àwọn obìnrin tì wọ́n kì í bóbìnrin ṣe wọ́n kì í bá wọn lò obìnrin lọ́lọ́run sì dá fọ́kùnrin ọkùnrin lọ́lọ́run dá fóbìnrin pé kí wọ́n máa jẹ gbádùn ara wọn kí wọ́n máa bá ara wọn lò ntọ́kùnrin máa wá ara obìnrin lọ́wà ntọ́bìnrin máa wá ara ọkùnrin lọ́wà gbogbo ọkùnrin kan tó ti pé ntọ́ ń wá ara ọkùnrin ẹgbẹ́ rẹ̀ lọ́wà. ọdájú pé àwọn eléyìí ọ̀gbádùn ọpọlọ ti sákò lára wèrè wọn ara gbàǹdùkú lásán ni asinwin wọn ń gbé ká bẹ́ẹ̀ náà lóbìnrin tó ṣe pé ntòkù tó ń wá ara obìnrin ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ <coughs> ọdájú pẹ̀lú àwọn obìnrin bẹ́ẹ̀ aláìgbádùn ni wọn àárẹ̀ ṣe ń ṣe wọn lọ́pọlọ ara àwọn ò sì dá pẹ̀lú dájúdájú ẹni tó ṣe wípé ara èèyàn tó jẹ́ ìyá arú tiẹ̀ ọkùnrin tí ń wá ọkùnrin tàbí obìnrin tí ń wá obìnrin tọ́jú pé ara èèyàn arú tiẹ̀ ní tó ń wá wà wọn ò lè jẹ́ nǹkan kan lábẹ́ òfin ọlọ́run ọba illa ayyakunu qawman musrifin àyàfi kí wọ́n jẹ́ àwọn èèyàn kan tó ṣe pé wọ́n ti ta ẹnu àlà wọ́n gun gèrè kọjá ewé àwọn èèyàn anábìlú alayhi salam eléyìí jẹ́ ìbàjẹ́ tòsí pé àwọn ni wọ́n sì dé rẹ̀ ẹnìkan síwájú wọn nínú ìbàjẹ́ yìí báyìí anabi Lutu alayhi salam ọkọ̀ ìbàjẹ́ yìí fún wọn gbogbo ọ̀nà tí èèyàn gbà fi kọ́ nǹkan lànàbì Lutu gbà Lutu alayhi salam ó fi wọ́n mọ̀nà lọ sí ní tọ́lọ́ wọn bá ń fẹ́ gbogbo ọ̀nà tí èèyàn sì gbà tí èèyàn fi fọ́nà amáyà lànàbì Lutu alayhi salam pé àwọn wọ̀nyí lọ́lọ́wọ́n bá dá fún yín obìnrin lọ́lọ́run dá sẹ́yìn ọkùnrin kìí ṣe àwọn ọkùnrin ẹgbẹ́ yín àbí kí ló ń ṣe yín kí ló ń dà yín láàmú kí kúkú ṣe àwọn ọkùnrin ẹgbẹ́ yín làwọn bàbá yín bá lò tí wọ́n fi jẹ́ sábà bíi bíbí yín àwọn máa ń ṣe kọ́kùnrin ẹgbẹ́ yín làwọn bàbá yín bá sùn tí wọ́n fi jẹ́ ẹni tó ṣe kí wọ́n bí yín sáyé ní èé ṣe tẹ̀yìn fẹ́ ya ọ̀bùn ilé tìgbẹ́ ń gbà jáde lẹ́wọ́n kìdí yín bọ̀

tó ń pè wọn lọ sídìí rẹ̀ dájúdájú iṣẹ́ tí àwọn èèyàn Ànábì Lútù ń ṣe yìí eléyìí ti ṣe kọkùnrin kọ́ máa bọ́kùnrin lò ó dájú wípé gbòógì lọ́jẹ́ min kabā'iri dhunūb nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti pé ńlá ni o tó tóbi jù tí ọ̀lẹ́gbẹ́ àti pé ìwà ọ̀rìn ọ̀ràn tó ṣe pé ọkọ̀ àràbàtà kò sí ìta lè fi jọ bẹ́ẹ̀ ni. gbogbo ẹni tí àdámà tí ò tí ì doríkodò tí ò tí ì bàjẹ́ ara wọn kò tí ì sírú bàjẹ́ bẹ́ẹ̀ wọn ò ní fẹ́ ká pé irú rẹ̀ ó tiẹ̀ tọwọ́ àwọn wáyé láéláé àwọn ẹni tó ṣe pé àdámà tí wọn ó sì tọ́ kò tí ì lọ́dànù irú wọn wọn á máa kórìíra rẹ̀ ara wọn sì máa bù má sọ nípa gbígbọ́ irú bàjẹ́ tí àwọn kan wọ̀nyí ń ṣe torí pé ó tako àdámà àwọn ẹranko kan tó lọ́wọ́ bá dá àwọn ẹranko tí ò lè sọ̀rọ̀ ó ṣòro kọ̀ ọ̀rọ̀ gbọ́ kò tiẹ̀ jẹ́ ní tí ọ̀rọ̀ ọ̀rùn rí pé ká wá rí ọkùnrin nínú àwọn ẹranko yẹn kọjá pé akọ ẹgbẹ́ rẹ̀ nílò wọn máa gùn subhanallah oníkálukú nínú àwọn ẹran bẹ́ẹ̀ bá ní àgbò méjì nílé ẹ rí i pé wọn ò ní máa gúnra wọn ṣùgbọ́n tẹ bá ti lè mú àgbò kan wá sáàrin wọn bọ́ọ̀lù ọ̀fẹ́ tẹ́ ẹ̀ bá jẹ́ ni tó ṣe wípé gbogbo bá rí wọ́n ṣe lè wù pọ́pọ̀ tó oorun lẹ́yìn ó sùn lọ tó bá jẹ́ pé tí nǹkan kan bá ti rú wúyẹ́ ẹ̀yin ò ní rọrùn sùn ó dájú pé lágbo lẹ́yìn yẹn ẹ̀ ní rọrùn sùn tẹ́ ẹ bá ti fi abo ẹran kan sáàrin àwọn akọ tẹ́ ẹ bá fi abo ewúrẹ́ sáàrin àwọn orúkọ tó dájú ní pé ẹ̀ ní rọrùn sùn lé o wọ́n máa lera wọn ká ni torí pé bọ́lá wọn bá ti ṣe dá ipe kí àdámọ̀ àwọn èèyàn àti tẹranko wà nù ipe akọ abo ní ọmọ wa abo akọ ní ọmọ fẹ́ kí ẹsẹ pé akọ ní ọmọ wa wá akọ ẹgbẹ́ rẹ àbí abo ní ọmọ wa abo ẹgbẹ́ rẹ̀ nígbà tí èsì pọpọlọ èèyàn ti dorí kodò èèyàn ọmọ ti ń ṣe. àdáwọn ńlá lélẹ́yìí jẹ́ eléyìí tí ọlọ́wọ́n bá tó ṣe fún àwọn èèyàn tó ṣe pé ìbàjẹ́ ẹni tí àwọn tí wọ́n ara gbáyé tí wọ́n sì kà fún tí wọ́n nínú àwọn ẹ̀dọ́ lọ tọkọ hu àbàjẹ́ wọn yìí báyìí torí rẹ̀ ni wọ́n ṣe fi sẹ́yìí tì sí wọn lọ́dọ̀ torí ẹ̀ wọ́n sọ yìí pé hẹ́ẹ́dẹ́ lóòpì hẹ́ẹ́dẹ́ lóòpì fẹ́ẹ́lẹ́ lóòpọ́n subhanallah wọ́n lè wọ́n lè léyìí o ọkùnrin ni o tí màá bọ́kùnrin sùn lóòpì tọ́ba ti pè é lóòpì lédè lárúbáwá ìtumọ̀ rẹ̀ nù pé eléyìí o ọkùnrin ló máa ń bá sùn a'udhu billah àbí fa'ala lóòótọ́ni eléyìí o ọkùnrin ó ti bọ́kùnrin sùn subhanallah torí ẹlẹ́sẹ̀ rí nínú fíkìl ìsìlámù ẹ̀rí kan kọ pé al-liwat báàbù liwat látara lóòt látara àwọn èèyàn nábì lóòt inú wọn ti mú kọ fún un torí pé nìkan síwájú wọn ma sabaqahum biha min ahadin min al kébé lọ́n sọ pé ma sabaqakum biha min ahadin min al-alamin ẹnìkan nínú àwọn gbogbo èèyàn tó lọ́wọ́ bá dá kò síwájú wọn sì bàjẹ́ yìí ńlọ́fà ni wọ́n fi ń tì sọ́dọ̀ wọn subhanallah àwọn olùmọ́wá wọn ni kò sí ẹ̀ṣẹ̀ kan tí aburú rẹ̀ tó tóbi ju aburú sí àwọn èèyàn anábì lótò yìí lọ kò sí ẹ̀ṣẹ̀ kan tí èèyàn dá tí aburú rẹ̀ tó tóbi ju aburú sí àwọn èèyàn anábì lótò lọ wọn ni aburú rẹ̀ gan ó tóbi ju aburú tí ń bẹ nínú ṣíṣe kèfèrí lọ aburú ṣíṣe kèfèrí gan ń tẹ̀lé ni torí de ẹlẹ́yìí báyìí wọ́n ní kí ẹni tí wọ́n tí wọ́n bá sùn ọkùnrin tọkùnrin bá sùn kí ẹni tó bá sùn ọ́ pa á kọ́ pa á ní pípa gidi wọ́n ló lóore fún ju kó jẹ́ kó bùn sùn lọ kó sapa kó yẹn papa kó bẹ lórí dànù wọ́n ló lóore fún ju kó jẹ́ kó rò ń bá sùn lọ nítorí pé wọ́n ní ẹnikẹ́ni tí ọkùnrin ẹgbẹ́ rẹ̀ tó bá kìdí bọ̀ nídìí ó ti pa o ní pípa tó ṣe pé a lè ràn kan pẹ̀lú rẹ̀ lè yìí mọ́ ẹnikẹ́ni tó bá ti lè ṣẹlẹ̀ sí pínrín bí ọkùnrin kìdí bọ̀ nídìí eléyìí wọ́n ti pa ní pípa tó ṣe pé kò sí yíyè mọ́ lẹ́yìn rẹ̀ yàtọ̀ sẹ́ni tó ṣe pé wọ́n sáládà wọ́n yìí ń ma wọ́n bẹ́ lórí ní ti àbòsí wọ́n wá pa bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò máa jẹ́ shahid yàtọ̀ sí ẹni tó ṣe pé wọ́n kìdí bọ́ǹdì lọ́kùnrin ẹni tí wọ́n bá ti pa nípa àbòsí ọlọ́run ọba ti fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó bá ṣẹ́kù ó fún wọn lọ́rọ̀ sọ wípé wọ́n gbẹ̀tọ̀ rẹ̀ fún lẹ́yìn ikú rẹ̀ tó bá wù wọn kàn gbẹ̀tọ̀ tó bá wù wọn kàn ṣàforíjì ṣùgbọ́n ẹni tó ṣe wípé ọlọ́ọ̀bá ọkùnrin lò ó kìdí bọ́ ọkùnrin nídìí gẹ́gẹ́ bí obìnrin eléyìí o lábẹ́ òfin Ọlọ́run àtẹni tó bá sùn àtẹni tí wọ́n bá sùn àwọn méjèèjì la pa o báyìí ìlànà àwọn sàhábà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló kó lé lórí ikú ẹnikẹ́ni al-fa'il wal-maf'ul bihi yuqtalan àtẹni tó bá yẹ tó tó kìdí rẹ̀ bọ́nú di ọkùnrin àtọkùnrin tó kìdí bọ́ndì àwọn méjèèjì la tọ́ba béèrè ẹ̀rí wọ́n lọ́tọ́ka sí i ìpè ká pa àwọn ọ̀daràn ńlá méje yìí báyìí tẹ́bọ̀ ọ̀daràn ńlá náà ni wọn kò sí ìyapọ̀ ẹnu láàrin gbogbo nílà káì ìpè ọ̀daràn ńlá làwọn méjèèjì ọwọ́ nínú hadith láti ọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma qal qala rasulillah sallallahu alayhi wa alihi wa sallam man wajadtumuhu ya'malu 'amala qawmi lutin faqtulu al-fa'ila wal maf'ula bih rawahu at-tirmidhi ووافقه الذهبي في ذيله ẹgbẹ́ wáyé ọlọ́run ní sallallahu alayhi wa sallam ọlọ́nìkẹ́ni tó ẹ bá mú tí ń sisi àwọn èèyàn nábì lò ọkùnrin tó ń bọ́kùnrin lò ọkùnrin tó ń bọ́kùnrin sùn ànábì lẹ́ni tí ń bá sùn ẹ̀ pa ẹni tí wọ́n bá sùn ẹ̀ pa náà. àwọn olùmọ̀wá wọn ní ẹgbẹ́ wáyé nínú rìwáyà ti imáàmù Tirmidhi ọ̀rọ̀ wà lórí ọ̀nà tó gbà wá ṣùgbọ́n tá a bá wo adúrò àwọn ọ̀nà oríṣiríṣi tó gbà wá فالحديث لا يقل عن درجة الحسن حديث تقول رجلان وتواني ما قوار مين لا عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لعن الله من فعل عمل قوم لوط لعن الله من عمل عمل قوم لوط لعن الله من عمل عمل قوم لوط رواه الإمام أحمد anabi sallallahu alayhi wa sallam ọwé ọtọwé ọtọwé lẹ́ẹ̀kẹta ìpọlọ wọn bá lánàá gbogbo ẹni tó bá ṣiṣẹ́ àwọn èèyàn anabi lò ọlọwọn bá lánàá rẹ wal-la'n huwa at-tardu min rahmatillah nítorí wọn pè lánà oníkàlẹyìn àjùnà síkẹ ọlọ bẹ́ẹ̀ni ọ̀daràn olè lẹtọ síkẹ ọlọ ìwọ tó ṣe é pé ìtọ́lọ́wọ́n bá wa tó ní ayé ibi tó máa fi tó máa tó máa lò sí ni ọwọ́ àlọ́ lò sáyé mi ọ̀dájú kọ́ daràn olúwa rẹ̀ láyé tiwa lónìí báyìí wọ́n pé ìbàjẹ́ ni wọ́n fi ń sayọ̀ wọ́n láwọn gbà wípé kí gbogbo ń tọ́ bá wù àwọn èèyàn láti ṣe kí wọ́n máa nítorí pé ayé total freedom absolute freedom ìlà ayé táwọn wà lónìí òmìnira tí ò lẹ́gbẹ́ òmìnira tí ò lódiwọ̀n òmìnira tó ṣe wípé kò ní àbùlà nínú gbogbo ń tọ́ bá wù ọ́ ṣe gbogbo ń tọ́ bá wù ọ́ ṣe gbogbo ń tọ́ bá wù ọ́ kò gbogbo ń tọ́ bá sì wù ọ́ kò níwà wọ́n ní ayé rẹ̀ làwọn wà lónìí yìí báyìí á rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìlú ilé ayé lónìí yìí báyìí wọ́n láwọn ti bọnu ìwé òfin orílẹ̀-èdè àwọn báwọn ti gbà wọlé o wípé ọkùnrin lè máa fi ọkùnrin obìnrin náà sì lè máa fi obìnrin gẹ́gẹ́ bí ntí ṣe òmìnira tó pé jù wípé òmìnira tó pé jù ó náà ní kí gbogbo ẹni tó bá fẹ́ ṣe wèrè kó fi sílẹ̀ kọ́ máa síwìn. nígbà tó ṣe pé ọkùnrin làwọn bàbá wọn fẹ́ àwọn ọkùnrin náà ló bí wọn fáwọn bàbá wọn obìnrin làwọn ìyá wọn sì fẹ́ àwọn obìnrin náà làwọn ìyá wọn bí wọn fún wala hawla wala quwwata illa billah àwọn ẹni tẹ́ ń pè lọ́la jù lónìí tó ṣe pé orí wọn torí kodò gidigidi bí àwọn amẹ́ríkà bí àwọn europe àwọn àwọn túláàsì àwọn ìlú ilé ayé lónìí ike kí wọ́n gbà á nínú constitution wọn irun táwọn náà ti gbà ike ọkùnrin lè fi ọkùnrin obìnrin náà lè fi obìnrin wala hawla wala quwwata illa billah. ẹ̀yin náà wo bó ṣe rùn tó wọ́n wá jọ pàdé ní airport ọkùnrin kan àti ọkùnrin míì eléyìí wọ́n gbẹnu bọ̀ èkejì náà wọ́n gbẹnu sí lẹnu wọn wájọ ń fara wọn láhán pẹ̀lú ẹnu wọ́n jọ ń fara wọn láhán ẹnu eléyìí mi òun náà ka sí òun náà mi àwọn ẹranko lásán lásán àwọn tí ń gbé àárín àwọn asínwín torí tí pé ni ń gbé ni ńṣe níwájú gbogbo àgbáńlá ayé wọ́n wá wòran wọn wọ́n wá dì mọ́ra wọn wọ́n lọ mọ́ra wọn wọ́n kó itọ́ ara wọn síra wọn lẹ́nu wọ́n wá ń gbé e mu wọ́n ní kí ló dé wọ́n lọ́kọ àtìyàwó ni wọ́n ẹgbẹ́ bó ṣe jẹ́ ọkọ àtìyàwó bóòlù obìnrin ṣe lè jọkọ fóbìnrin tóbìnrin ọjọ́ ìyàwó fóbìnrin tí ì bá ṣe kórìí ti dàrú fákádàmù wàlá hawla wàlá quwwata illa billah ètò tí a yà yẹn lẹ́nu kan òun náà ni wọ́n ní akpbishop ti London ti Canterbury wọ́n lọ pe àkíyèsí ti olórí nàìjíríà àti olórí uganda ipe òfin tí nàìjíríà ṣe láìpẹ́ ipe tí wọ́n bá mú ọkùnrin pẹ̀lú ọkùnrin tí wọ́n láwọn fẹ́ra wọn àbí wọ́n tiẹ̀ ń ṣeré ìfẹ́ àbáwọ́tẹ̀ kẹ́sì ní pé wọ́n tẹ̀léra wọn nítẹ̀lé kí wọ́n fẹ́ lọ sí bàjẹ́ tọ́wọ́ ọ̀sán bàbá ara wọn mú wọn ni kí wọ́n lọ ẹ̀wọ̀n ọdún mẹ́la ẹ̀wọ̀n ọdún mẹ́la kọjá mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ òfin ọlọ́run ọba tọ́lọ́run ọba ṣe ọlọ́run ọba ní ká pa wọ́n ni torí bẹ́ẹ̀ bá lọ ẹ̀wọ̀n ẹgbẹ̀rún ọdún tí èyí bá ti ṣe pé ó kù sàn tọ́ba tó padà dé so ìgbà tí ọlọ́ọ̀bì kankan náà ni kọ́lá tó bá kú sàn títọ́jú tẹ̀ ń tọ́jú rẹ̀ kó tó di kó kù eléyìí ò túmọ̀ sí pé ìyàtọ̀ tó yẹ kó jẹ ti jẹ ìyàtọ̀ náà nígbà ibi jẹ́ ní kẹ́ pa kí kálukú ó sinmi tó ń ti pé ọdún mẹ́rìnlá péré ìnáwó ni wọ́n máa ṣe lọ́gbẹ́ wọn tíjọba ó tún kíjọba kó lórí orílẹ̀-èdè ọmọ fọ́ sí wéhùn ìwé tó ti fọwọ́ sí kọ yọ ọkọ̀ ń bẹ́ẹ̀ wípé kó fa àwọn èèyàn lẹ̀ olórí sọ́ọ̀sì kó fa àwọn èèyàn lẹ̀ kó ti kún ọmọ ẹsẹ̀ ń tọ́ wù wọn la hawla wala quwwata illa billah ibi ti rí pé ọ̀rọ̀ wọn wọn àwọn ti katolika àwọn sọ kò sọ kọ̀tọ́ o kọ̀tọ́ kọkùnrin ọfọkùnrin o kọ̀tọ́ kọbìnrin anglikana àwọn sọ pé mbẹ ẹgbọn mẹ mùsùlùmí wo ni wàá sọ mùsùlùmí ò ní ọ̀sán ẹgbẹ́ ẹ àṣejù ní nígbà tẹ́ ní kọkùnrin ọmọ fọkùnrin tí ìbá ṣe rẹ ọpọlọ rẹ ti dàrú dànù torí pé táwa ń tẹ̀lé òfin ni ọwọ́ àlàkọ́ọ́lẹ̀ ṣùgbọ́n àwọn àwọn eléyìí rò da àwọn eléyìí rò pé kọ̀ da sẹ́mi kọ́kọ́ lọ ọ̀dọ́gba ṣùgbọ́n ọba yàtọ̀ nàìjíríà títí tó fi torí àdúpẹ́ ẹran bàjẹ́ burúkú ń bẹ lára wọn ọkùnrin yóò máa tẹ̀lé ọkùnrin obìnrin yóò máa tẹ̀lé obìnrin tẹ́ ẹ bá rí irú wọn ẹ sì wọ́n sanwó fúnjọba kó tiẹ̀ jẹ́ pé ìyà kékeré tí wọ́n ti pèsè kalẹ̀ ńkọ́ jẹ́ ìyà kékeré pé wọ́n sọdún mẹ́ńlá ẹjọ́ jẹ́ nítorí kí wọn náà bá wọn kọ́mọ́ bá a máa ṣẹlẹ̀ ló ṣe jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run ìsìláàmù ọ̀gbà wípé kí ọkùnrin kó jẹ́ ẹni tó ṣe wípé yóò máa fá irùngbọ̀n rẹ̀ dànù tí irùngbọ̀n rẹ̀ ọmọ wa dá ní gbogbo gbàbí kòǹgìrì islam farama nítorí pé eléyìí ń bẹ nínú sábàbí tí máa jẹ́ kọkùnrin ó lé ọkùnrin ká eléyìí jẹ́ sábàbí kan nínú sábàbí tí sẹ́rí àti sọ pé ẹ sì irùngbọ̀n yín sílẹ̀ ẹ dá irùngbọ̀n yín sí ẹ yà pàtó àwọn kẹsẹ̀ rí torí ẹ téèyàn bá lọ rárá ọkùnrin tí ò ní rúgbọ̀n ó dájú wọ́n máa sirú wọn mú fóbìnrin. wọn a máa sírú wọn mú fóbìnrin ọdọ wọn wà gbogbo tó lè mú kájọ ẹni tọ́lọ̀ wọn bọ́ kájọ náà sí ẹnu àwọn sàhábà kò gbogbo pátá ipe pípa lápá ọkùnrin tí ń bọ́kùnrin lò pípa lápá ṣùgbọ́n ọ̀nà wo láwọ̀ àgbàpá ìyapa wa ń bẹ láàrin àwọn nínú wa sọ pé á títí tí رضي الله عنه. ترى خالد ابن الوليد رضي الله عنه. يقول àwọn ọmọ ogun lọ wọn á mú ẹnìkan tó ṣe pé wọn ń bá sùn àwọn èèyàn á máa bá sùn gẹ́gẹ́ bí wọ́n ṣe máa bóbìnrin sùn ọkùnrin sì ló ọwọ́ gbà gbàtọ́ ọwọ́ gbà Khalid ibn walid ọwọ́ akọ̀lẹ́tà sí Abubakar radiyallahu anhu ọwọ́ wa tẹ ẹnìkan tọ́jẹ́wọ́ ikú wọn máa bó sùn ọkùnrin sì ni. gẹ́gẹ́ bí wọ́n ṣe máa bóbìn sùn ǹjẹ́ kí ni ká ṣe fún bí islam ti ṣe rí nu o èsì pé wọn lọ́kàn kí kuraani mọ́lẹ̀ tọ́kàn máa lò bó ṣe gbọ́ yìí ọba mẹ́mi lọ ọba fọwọ́ sí bá pààyàn wọ́n lè pa wọn náà o ẹ̀hẹ́n bíi ikú pa nítorí pé tó pa ìbàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ pàtí bá pa ẹlòmínà ọmọ wọn náà ṣùgbọ́n tó bá yẹ pé òfin ni wọ́n fi pa á kò sẹ́nìkan tó fi hàn pa tí wọ́n mọ̀ wá kápá wọn fẹ́ pò náà Khalid ránṣẹ́ sí Abubakar ìgbà tí ìwé di ọ̀dọ̀ Abubakar radiyallahu anhu Abubakar gbàmọ̀ràn lẹ́nu àwọn sàhábà báwo láti ṣe oníkálukú dámọ̀ràn ẹni tó ṣe pé ìmọ̀ràn tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ tiẹ̀ wàá pọ̀ lọ́jọ́ náà òun náà ni Ali ibn Abi Talib radiyallahu anhu gbogbo wọn wọn dámọ̀ràn yìí pé kọ́ jóná ni wọ́n jóná títí tí ó fi kú báyìí ni Abubakar lọ́kọ̀wé ránṣẹ́ sí Khalid ibn al-Walid ó ní ẹ dáná sun wọ́n sì dáná sun eléyìí ọ̀rọ̀ àkọ́kọ́ pé ẹnikẹ́ni ọkùnrin tí máa ń bọ́kùnrin lò àtẹnitọ́ bá lò àtúnká alára wọ́n jó wọn nápa ni ẹ̀mọ́ kékeré sẹ́wọ̀n ọdún mẹ́rin lélẹ̀ yẹn wọ́n jó nápa tí kálukú wọn kú tí kálukú ó sinmi. ọ̀rọ̀ oríṣi kejì òun jẹ́ ọ̀rọ̀ Abdullahi ibn Abbas.

ó ti wà láyé nìsín irú bẹ̀ tó bá pọ̀ wà nù ìlú yẹn ibẹ̀ láàmú ọkùnrin yẹn lọ ọkùnrin tí ń bá yẹn sùn àtọkùnrin tí wọ́n bá sùn ibẹ̀ láàmú wa lọ ńgbà tá a bá wa mú wọn débẹ̀ ibẹ̀ láti sọ ibẹ̀ láti sọ nígbà bá sọ láti bẹ̀ so tá a bá sọ láti bẹ̀ á wà sọ yóò mọ á bọ̀ sílẹ̀ yóò máa bọ̀ sílẹ̀ máa ń bọ̀ wá sílẹ̀ á wà fi òkúta á fi pàdé ẹ̀ àti sọlá tókè ń ti ń bọ̀ kálukú ọ̀wá fi òkò yóò fi pàdé rẹ̀ àti sọ ó ti ń bọ̀ látòkè àwa fi òkúta á fi pàdé rẹ̀ títí tí ó fi já sí pé bàbá jábọ́ tó ṣubú ikú ni bí ó sì ṣubú òkúta tá a fi ń pàdé rẹ̀ náà kọ́ ikú náà ni ẹ wo kú orú ọ̀daràn ó ti ṣe rí. ọ̀rọ̀ oríṣi lápá kan nínú àwọn sàhábà sọ wọ́n sọ pé yaqtalu bis sayf wọ́n ní dáa láti bẹ́ orí rẹ̀ dànù èwo lọ́wọ́ á da èwo lọ́n fẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta èwo lọ́n fẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta títì rẹ̀ fi ń le sọ́kùnrin ẹgbẹ́ rẹ̀ èwo lọ́n fẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta tára rẹ̀ fi ń wí gbàdo sóbìnrin ẹgbẹ́ rẹ̀ gbàtí ìsìnkú rẹ̀ dàrú ọ̀gbádùn èwo lọ́n fẹ́ kò sí ẹnìkan nínú wa tí ń fẹ́ káyí pé wọ́n ti ẹ̀fọ́ bẹ́ẹ́ dúńbò kámẹ́sẹ̀sẹ̀ tí ì sọdà kámẹ́sẹ̀sẹ̀ tí ì sọ pé wọ́n lọ sọ látòrí òkè wọ́n wá fi òkúta fi pàdé ìwéré rẹ̀ kàmísẹ̀ tí ì sọ pé wọ́n wá ju ọ̀nà pa á ọlọ́wọ́n bá dákun ṣàánú ti wá o má jẹ́ kí ọpọlọ owó dorí kodo lẹ́yìn lẹ́yìn dájúdájú ìbàjẹ́ àwọn èèyàn Nabi Lut alayhi salam ìbàjẹ́ tó burú gbáà ni ìbàjẹ́ tó sì jẹ́ pé ewu ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ju ìbàjẹ́ zina lọ ó ju ìbàjẹ́ zina lọ nítorí pé ẹni tí máa ń ṣe lè wá ẹ pé iṣẹ́ àwọn èèyàn Nabi Lut yẹn ẹni tó bá ń ṣe tí ń bọ́kùn ọkùnrin tí ń bọ́kùnrin sùn ó pé àdámọ́ ìmọ̀ ń bàjẹ́ pé ni pé obìnrin lọkùnrin máa ń fẹ́ obìnrin lọkùnrin ti pẹ́lẹ̀ tó wàá rí ará máa kí wa kí sọ wọ́n ti máa bọ́ mu pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ti máa bọ́ fàwàdà sí nígbà tí àwọn adáhùn ó rí i nìkan yóò àbí kí ni ṣètì rẹ ṣèṣe pé wúrẹ́ bú ọjẹ àbáwọ̀tán bú ọjẹ nítorí pé ntọ́ yọ ọ náà nìkan fẹ́ yàwó kọ́mọ́ bá sì kò jẹ́ ntọ́ lọ́wọ́ bá dá máwùn èèyàn nu ṣùgbọ́n gbàtà bá wá rẹ́ nìkan tó lọ́wọ́ fẹ́ yàwó ń tó ẹ táwọn ọ̀dọ́ fi ti ẹjọ́ ọ̀sọ̀kọ́kọ́ wò ń bẹ́ẹ̀ ni asọ̀kọ́ dájú pọ̀ gbádùn wọ́n gbé ọ lọ sí àrò níbi tí máa tọ́jú àwọn wèrè ó ṣeéṣe pé nǹkan kan bẹ nínú ọpọlọ rẹ tí ò ṣiṣẹ́ bó ṣe yẹ bákan náà nínú aburú tó wà nínú sí àwọn èèyàn Nabi Lut alayhi salam òun náà ní pé gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ìmà kó yẹn a máa kó ìparun bá jíjọkùnrin èèyàn a sì máa sọ yẹn di bí obìnrin tó ṣe pé ọlá tọ́lọ́ ń ṣe sọ́kùnrin kò ní sí lára wèrè ma lórí ìdílé ó ti gbà fáwọn ọmọ anabi adam wípé èèyàn kejì wọn ni kó wọn máa fẹ́ tí wọn bá jẹ́ ọkùnrin obìnrin ni kó fẹ́ tí wọn bá jẹ́ obìnrin ọkùnrin ni kó fẹ́ nítorí àwọn oríṣiríṣi àǹfààní eléyìí tó máa ń ṣẹlẹ̀ síyàn látàrí ṣíṣe èèyàn oríṣi kejì nílé ayé àti lọ́la alqiyama wàá ní ẹni tó ṣe pé yóò nífẹ̀ẹ́ rẹ̀ wọn náà nífẹ̀ẹ́ rẹ̀ wàá sì ní ẹni tó ṣe pé. ìkẹ́ yóò tara àwọ àti ẹ̀jáde ìyẹn àwọn ọmọ yàtọ̀ sí ọkùnrin tí ń fi ọkùnrin ìfẹ́ wo ló fẹ́ wà láàrin wèrè méjì yàtọ̀ sí ọkùnrin tí ń fi ọkùnrin ọmọ wo làwọn òpònú lè bí nítorí máa ń ṣẹlẹ̀ òun náà ní pọ́kùnrin tó fẹ́ ọkùnrin wọ́n máa fi sọ ọmọ wọ́n máa wẹ́ni táwọn fi sọ ọmọ wọ́n máa kéde nínú ìwé ìròyìn pẹ́ni tí máa ń fẹ́ wípé òun tí ọmọ ọlọ́mọ lélẹ́yìí táwọn bá jẹ́ pọ́kùnrin wọn lọ́sọ́kùnrin tiwọn sáwọn obì ọmọ tẹ́yìn fẹ́ adopt àwọn àṣebàjẹ́ torí ẹ̀ nínú àwọn àǹfààní tó tún wà pé ká òun náà ni àjọṣepọ̀ tuntun tí ò ti sí tẹ́lẹ̀ yóò tara afẹ́rẹ́ ẹni ṣẹlẹ̀ àjọṣepọ̀ pọ̀ lánàá àná náà níwọ̀n náà tẹ́lẹ̀ ẹ̀ pàdé lọ́nà. pẹ̀lú ẹni tí ó jẹ́ bàbá ìyàwó rẹ àìmọye èèyàn èèyàn pàdé lọ́nà tí kálukú kan lọ lọ rẹ ṣùgbọ́n ní ìsìn nígbà tó ti jẹ́ pé bàbá ìyàwó rẹ ni rí pé àpánlé tó sì máa bá bàbá yẹn ṣe àpánlé tó máa bá ìyá yẹn ṣe yọ nítorí ni pọ́n bàbá ọ bàbá ìyàwó mi nìyẹn pọ́n ìyá sí ọ ìyá ìyàwó mi nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n lẹ́tọ̀ọ́ bá ti rí bẹ́ẹ̀ tí àpọ́nlé òun ni àbá wa wà láàrin bàbá ọkùnrin tó ń fẹ́ ìwọ ọkùnrin àti wọ sẹ́mi pé èyí ti takò gbogbo tíṣe àdámọ́ ọmọ èèyàn ọ̀rọ̀ apàdé bàbá ọmọkùnrin tó ọlọ́ọ̀fẹ́ ọkùnrin ọ̀rọ̀ ni ẹ̀ka bàbá àná mi nìyẹn àná rẹ báwo ọmọ ọkùnrin mọ fẹ́ ẹ́ ọ̀dájú pé wèrè ń bàbá náà wọ́n mú bàbá mi pé wèrè ló náà bàbá tó fọmọ rẹ̀ kùnrin fọmọkùnrin míì àǹfààní yìí àlè rí àfi tó bá ṣe pọkùnrin lọ fún obìnrin bákan náà nínú àǹfààní tó tún wà ń bẹ fún wa nínú ẹ̀sìn wa òun náà ni pé gbogbo ẹni tó bá fẹ́ yàwó àbóbìnrin tó bá lọ́kọ ó ti ó ti dá súnà anábì sallallahu alaihi wasallam ó ti dá sí ẹ̀yin lẹ́yìn jẹ́ súnà anábì òkú bákan náà ẹ ti dáhùn ìdánábì sallallahu alaihi wasallam sí wa lójú kòkòrò rẹ̀ pé ká fẹ́ yàwó ká bímọ torí òun fi pípọ̀ wa òun fi ṣe fáàrí níwájú gbogbo ọjọ́ yòókù tọ́ba àdìjọ́ gbẹ̀ndà àlùkìyàmù tọ́ba gba ẹ̀rọ lẹ́yìn kọkùnrin ọmọ fọkùnrin kóbìnrin ọmọ fọbìnrin gbogbo àǹfààní yìí ni ó bàjẹ́ torí ẹ̀ lànà bẹ́ẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló ṣe kọ́ wa àwọn ọ̀nà táàfin máa wá sọ níbi gbogbo bàjẹ́ tí bàjẹ́ òfin ní ṣẹlẹ̀ ó pàkíyèsí wa àwa tá a jọ́dọ̀ tá a ti tóbìnrin ní ó ní yá ma'ashara shabab man istata'a minkumul ba'ata falyatazawwaj wa man lam yastati' fa'alayhi bis-sawm fa innahu lahu wija ẹ̀yin ọ̀dọ́ ẹnikẹ́ni tó bá ti lágbára àti lè fóbìnrin lò tó sì lè gbẹ́rù rẹ̀ kọfẹ́yàwó ezekwa kẹlẹ́ bá lò lásán lè gbẹ́rù rẹ̀ kọfẹ́yàwó fa innahu aghaddu lil basar wa ahsanu lil fard nítorí tó bá fẹ́yàwó eléyìí ojú kójú rẹ̀ kó lè lọ́ọ̀lẹ̀ kọ́ wò wò kú wò yóò sì mú kó lè sọ abẹ́ rẹ̀ dáadáa òní máa ṣẹṣẹ kúṣe ẹni tí ọba wa lè fẹ́yàwó torí kó lè gbóbìnrin lò àmọ́ kò lè gbá wẹ̀ kọ́ ya máa gba wẹ̀ kọ́ máa gba wẹ̀ àwẹ̀ ni ọmọ kò níjànú bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa ó ti pàkíyèsí wa lọ sí ìdíni tó ṣe pé tá a bá ṣe ìbàjẹ́ ò ní ráyè ìjókòó lára tiwa kò sì ní ráyè ìjókòó láwùjọ wa ọlọ́run sọ̀rọ̀ ànábì sallallahu alaihi قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وكل المؤمنات يغضبن من أبصارهن ويحفظن فروجهن الله نرى النبي صلى الله عليه وسلم صفاء الوقود ودلقني قال جوا سلا وما ما توجوا وما وقوا قال جوا لا وما وقوا قوس الصادق الله للي ونعم جان جوا ما فهم جو torí pé ọlọ́run ọba olùmọ̀lọ́jẹ́ o nípa gbogbo ń tàǹsẹ̀ níṣẹ́ o kó sì tọ́pọ̀ amọ́ sí kó sì ṣe ṣèrò fún kálukú tó bá di lọ́la al-qiyama sọ fáwọn obìnrin náà káwọn náà rẹ ju wọn lẹ̀ kọ́ yé wòwò kú o kọ́ mọ́ máa wòwò kú o kọ́ rẹ ojú wọn sílẹ̀ káwọn náà sì sọ abẹ́ wọn wọ́n sọ̀ra fún bàjẹ́ dájúdájú ó ti yé wa wípé kásẹ́yàwó kálọ́kọ eléyìí tọ́lọ́wọ́n bá fi pa wá láṣẹ a máa ṣílẹ̀kùn gbogbo oore fún yàn a máa ṣílẹ̀kùn gbogbo oore fún yàn a máa ṣílẹ̀kùn arzikì a máa ṣílẹ̀kùn oore a máa ṣílẹ̀kùn àwọn alibarika gẹ́gẹ́ bá ọlọ́wọ́n bá ti ṣe sọ ọlọ́wọ́n bá ní wa ankihul ayyama minkum wassalihina min ibadikum wa imaikum in yakunu fuqara yughnihumullahu min fadlihi ọlọ́wọ́n bá ń tọ́ka sí nínú àyà yìí pé tí ẹni tó fẹ́ yàwó tó bá jẹ́ aláìní ọlọ́wọ́n bá wa yóò tara kó fẹ́ yàwó yóò rọ̀ lọ́rọ̀ nínú àjùlọ rẹ̀ torí di eléyìí wọn náà yà tètè fẹ́ yàwó èyí tó ti fi jókòó tára rẹ tó fi mẹ́gbẹ́ kalẹ̀ ó ti pẹ́ o ó yẹ kó tètè fẹ́ yàwó ọjọ́ ń lọ o nítorí kọ́ ọmọ bà kọ́ kùrùn ọjọ́ ń lọ tètè lọ́kọ́ o ó ti ń gbó o ó ti ń gbó ilẹ̀ rẹ ti ń sùn o ọ̀ ń tẹ́ra rẹ jẹ́ pọ̀ ọ̀sátúnwò kójú rẹ̀ ń dán ọjọ́ ń tètè lọ́kọ àwọn ẹni tí ń wọ ọjọ́ kan bọ̀ tí wọ́n dà tí wọ́n dà tí wọ́n ò ní wọ ọmọ tí wọ́n sọ pé o ti gbó ọjọ́ tètè gbàfẹ́ nìkan nínú wọn àwọn màmá rẹ náà gbà fún bàbá rẹ ni kìí ṣe pé bàbá rẹ nìkan lọ́fẹ́ fẹ́ wọn gbà wọn fẹ́ wọn ṣùgbọ́n gbà wọn gbà fún bàbá rẹ ó ṣe sábà bíi tiẹ̀ náà wọn náà ṣe sùúrù kọ́ nìkan tọ́ba ni lọ́kànjẹ́ ó náà ní pé púpọ̀ nínú àwọn ènìyàn lónìí wọ́n ti ṣubú sínú ìbàjẹ́ ọkùnrin wọ́kùnrin obìnrin wọ́bìnrin a sì wá rí àwọn àjọba orílẹ̀-èdè tó sì pé wọ́n gbé ìbàjẹ́ ìlarugẹ kódà United Nations United Nations tí wọ́n ní àwọn ìnìpàdé àgbáríjọ ayé àwọn náà gan alára àwọn náà tún bẹnu ẹni tí ń polongo ìbàjẹ́ kò sẹ́ni rí bẹ́ẹ̀ nígbà tí òsì alukurani kan ti ń fi wọn mọ̀nà òsì sísun náà kan tí wọ́n fi ń ríran ọpọlọ tó kún fún ìdọ̀tí iná ni wọ́n fi ń dá mọ̀ràn tí wọ́n ń dá torí ẹ̀ á rí i pé wọ́n náà fẹ́ bẹ̀rẹ̀ eré ìdárayá kan ní agbọ̀n kan ní Russia lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí orílẹ̀-èdè tẹ́yẹ kí wọ́n lọ kópa nínú ẹ̀ nínú olympic yẹn wọ́n láwọn ò ní lọ nítorí pé Russia ṣe òfin kan wípé àwọn ẹni tí wọ́n jẹ́ ọkùnrin tí máa wọ́kùnrin àtàwọn obìnrin tí máa wóbìnrin wọ́n ní ìjọba Russia ṣe òfin pé gbogbo ẹni tó ń bá ara mú nu wọn àwọn fi mú wọn àwọn fi dárin kódà àwọn fi mú wọn fan fèrè gan pẹ̀lú nítorí ìbínú òfin tí Russia wá ṣe yìí àwọn olórí orílẹ̀-èdè mi wọ́n láwọn ò ní débẹ̀ ẹ wò mí wọ́n ṣe ń fẹ́ kí ọgbà yìí kan àwọn ń fẹ́ kọkùnrin ó máa bọ́kùnrin lò kóbìnrin ó máa bóbìnrin lò torí bí bàbá wọn ṣe fi ọkùnrin nù tó fi bí wọn ayé wala hawla wala quwwata illa billah aqulu qawli hadha astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا تكونوا مع المفلحين عباد الله داد داجو أول ما نقبل الإسلام pàápàá jùlọ àwọn ẹni tó mọ̀ nípa sunna anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam á rí i pé iṣẹ́ wọn ní gbogbo àwùjọ tí wọ́n bá wà òun náà ni kí wọ́n máa fi alukur'ani mọ àwọn èèyàn wọ́n sì máa fi sunna anabi sallallahu alayhi wa sallam wọ́n máa fi yé àwọn èèyàn òfin ọlọ́run nípa ntọ́lọ́nfẹ́ àti ntọ́lọ́nwọ́bọ̀ ọ̀fẹ́ kí wọ́n máa láyé àwọn èèyàn bọ́yá àwọn kan nínú wọn wọ́n gbọ́ ìkìlọ̀ wọ́n fi ìwà pálapàla sílẹ̀ àwọn náà dẹni tí ń ṣe dáadáa wọ́n fi ọ̀nà tó lọ́kọ̀rọ̀kọ̀rọ̀ sílẹ̀ wọ́n dẹni tí ń gba ọ̀nà tó tọ́ eléyìí iná aláàrí tí wọ́n ń ṣe níbikíbi láyé àwọn ẹni tó ń tẹ̀lé súnà anábì muhammed sallallahu alayhi wa sallam ìpèpè sẹ́sìn islam ala basira lórí àmàdájú àmàyéké wọ́n sì máa jẹ́ni tí wọ́n máa pènyàn lọ sí di tawhidullah ṣíṣe ọlọ́run ọba nínú ìjọsìn ká má ṣe fi nǹkan kan ṣorogún pẹ̀lú ẹ̀ wọ́n sì máa pè wá lọ sí di kájínà sí gbogbo tí ì sí ẹbọ gbogbo tí ì sọ nídọ̀sẹ̀ bọ kájínà sí ọ̀pọ̀lọpọ̀ ní àwùjọ tá a bá dé nílé ayé ń bì báyìí gbogbo ibikíbi tó bá rìn sí lókè pẹ̀ yìí lórí gun mẹ́rẹ̀ẹ̀rin ayé òní sáláìrí olùmọ̀ nípa súnà tí ń pe àwọn èèyàn lọ sí dẹ́sìn ọlọ́run ọba bẹ́ẹ̀ wàá pàá jùlọ láwọn mọ́ṣáláṣí wa gbogbo wàá rìn wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ní àwọn àdánilẹ́kọ̀ọ́ tí wọ́n máa ṣe fáwọn èèyàn torí pé látara àwọn àdánilẹ́kọ̀ọ́ yìí ẹni tí ó mọ̀ ọ́dẹ ẹni tó mọ̀ ẹni tó ti mọ̀ tẹ́lẹ̀ iyèméjì ò ní wá sínú ma rẹ̀ àwọn èèyàn máa sin pẹ̀lú ìfọkànbalẹ̀ pípé gbogbo ntá ń gbọ́ yìí ntọ́lọ́ wọn bá fẹ́ ni ìlànà anábì sallallahu alayhi wa sallam ni àwọn èèyàn wọn yẹn bẹ́ẹ̀ sì pọ̀ tó àní rẹ nìkan nínú wọn tó ṣe pé ń ṣe ní ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn ń kọ́ àwọn èèyàn lẹ́sìn yẹn nítorí àti lè bá àgbà tọrọ kan lọ́wọ́ àwọn èèyàn àbí ẹ dáwùjọ fún wa kí ni ọmọ jẹ kí ni ìyàwó jẹ ó ṣòro ó ṣòro ó ṣòro àní rí kọjá pé ní táwọn ń ṣe nìyẹn àwọn eléyìí báyìí ipa tí wọ́n ń kó lórí àwọn èèyàn pọ̀ jọjọ ṣùgbọ́n àwọn èèyàn ọmọ yìí wọn rárá àìdá táwọn èèyàn ń ṣe fún wọn ọkà màmá gẹ́gẹ́ bí imaamu ahmed rahimahullahu ta'ala ti ṣe sọ ó ní àwọn olùmọ̀ lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam àwọn náà làwọn ẹni tó ṣe kí wọ́n gbé àṣẹ ẹ̀sìn islam àwọn ni wọ́n gbèrú ah, iṣẹ́ tí wọ́n ń ṣe lára àwọn èèyàn ọkà màmá àìdá táwọn èèyàn fi ń san fún wa ọ̀hẹ̀rẹ̀ ń bẹ̀tẹ̀ torí di eléyìí àìdá làwọn èèyàn máa sábà ṣe sáwọn olùmọ̀ wọn kì í ṣe ẹni tí máa ń ṣẹ̀tọ́ fún wa bó ti ṣe tó àti bó ti ṣe yẹ nítorí pé táwọn bá máa bóò ní nǹkan tí wọ́n ń ṣe fáwọn bó ti ṣe pàtàkì tó ni a ntí wọn bá máa fi sá fún wa kò bá ga púpọ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ náà àwọn náà wà nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa ni wọ́n ti wà sọwọ ada sọwọ ayẹ wọn ká ikú pípa láàmú wa pa wọn a máa pa wọn lọ́kọ̀ọ̀kan a máa mú ọkú òlókè pẹ lọ́kọ̀ọ̀kan nítorí kí aburú kó lè bá àrídìí jókòó nítorí kí ìbàjẹ́ kó lè bá àráyè kó bá kó lè bá àráyè gbilẹ̀ láàrin àwọn èèyàn sọ dáa bẹ́ẹ̀ kó kúkú àmì wípé àwùjọ tó fẹ́ sórí ibú àwùjọ tí òfẹ́ kọ́ dáa fún òun náà ní kí àwùjọ wà kó jẹ́ pé kò sólùmọ̀ láàrin wa anabi muhammad sallallahu alayhi wa sallam oní la ta'murunna bil ma'ruf wa la tanhawunna 'anil munkar aw la yusallitanna allahu alaykum shirarakum thumma yad'u khiyarukum fala yustajaba lahum anabi sallallahu alayhi wa sallam ó nínú kẹ́ ẹ máa pèpè lọ sí di pé káwọn èèyàn ṣe dáadáa kẹ́ ẹ máa pe àwọn èèyàn lọ sí di kí wọ́n ṣe dáadáa kẹ́ ẹ máa fòró wọn kí wọ́n ṣe dáadáa kẹ́ ẹ sì máa kọ̀ ìbàjẹ́ fún wọn gbogbo ẹni tẹ́ bá rí tí ń ṣe ìbàjẹ́ fún ẹni tẹ́ lè fọwọ́ fún ẹni tẹ́ lè fẹnu kọ̀ fún ẹni tẹ́ sì lè fọkàn fún ẹ máa kọ̀ fún wọn tẹ́ ẹ bá kọ̀ láti ṣe léyìí báyìí ọlọ́wọ́n bá wa yóò di àwọn ẹni bú sí yín àwọn ẹni rí ọmọ àṣàdùn ọlọ́wọ́n bò ní gbà torí ẹ̀ kan ẹni tí ń pèpè lọ sí dẹ́sìn ọlọ́run tí ń kọ ìbàjẹ́ sáwọn èèyàn tí ń fòrò wọn láti ṣe dáadáa àwọn ilé yẹn àwọn jẹ́ sábàbí kan tí ò tí ì jẹ́ kaburú ọ̀sẹ̀lẹ̀ sáwọn èèyàn nítorí pé ńgbà tá a bá ti nírú wọn láwùjọ ọlọ́run ọba máa lé aburú jìnnà sí wa ọlọ́run máa lé aburú jìnnà sí wa tá a bá múrú wọn tá a dadùbúlẹ̀ tá a dúnbú rẹ̀ kí wọ́n á nìtumọ̀ àwùjọ yẹn irú àwùjọ wo làwùjọ àwùjọ burúkú nìyẹn àwùjọ àwọn olórí bú nìyẹn àwùjọ àwọn tí ò fẹ́ ṣoríire nìyẹn wọn á mú àwọn olùmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run àwọn ẹni tó mà nípa àlànà anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n mú wọn pa lọ́kọ̀ọ̀kan nítorí pé ẹ mọ̀ pé tó bá yẹ pé pálapàla tí wọ́n gbé lọ́wọ́ ọba fẹ́ ọba fẹ́ mú ẹ̀rí wá lórí rẹ ẹni tí stadium kí wọ́n pẹ́ẹ́rì wá wá fi ọlọ́run bá ní kó dodo ọgbẹnu rẹ̀ jáde ẹnì kejì kọ́ tẹ̀lé ìbáàjẹ́ pé súnà náà lòdodo gbẹnu rẹ̀ jáde kí wọ́n tó tẹ̀lé súnà kọ́ tẹ̀lé ìbáàsì jẹ́ pé wọ́n tó tẹ̀lé súnà náà lòdodo gbẹnu rẹ̀ jáde tọ́lọ́run bá ti mú jáde lẹ́nu tiẹ̀ kó súnà náà tẹ̀lé ọ̀ kí ni ti mẹ́mẹ́ bó ti ṣe yẹ kó rí tó rọ́rọ́ màlélé yìí ti ẹ wà rí pàǹbá ago náà bá rí àwọn na àwọn kó pàbò àwọn àwọn àwọn títí kò kú ẹlòmíì lè má dà ẹlòmíì lè má ké ẹni tí ó yin yin ba ṣètò ẹ bá nu òdodo pa tábà kan yóò bí kí ẹgbẹ̀rún ẹni tí ń sọ òdodo dé wàláhì bí súnà ṣe rí nu fi lè pa ẹnìkan tí wọ́n tún wá lé títẹ́ni tẹ́ pa lọ. bí súnà ọlọ́run ṣe wà nù láti ìjọ ti dọ́ wọ́n pa ọmọ ara wọn lánàá Jaafar ó ti rẹ̀ ọdún mẹ́jọ ní ìsìn ti tí pa odidi mínísítà gan wọn pa mínísítà ti bẹ lẹ́nu pé ń ṣiṣẹ́ lọ́fíìsì wọn pa bẹ́ẹ̀ ni kpóróntù tí èsì jọba bẹ́ẹ̀ náà ni torí pé ọ̀pọ̀ àìmọye òjò ló ń rọ lórílẹ̀ tiwa yìí tílẹ̀ mú kò sẹ́ni tí ó wà bì bí tó ṣe pé ah, ẹdín wọn kù wọn kù ti pọ jù ẹdín wọn kù wọn kù ti pọ̀ jù bẹ́ẹ̀ náà ni lánàá lánàá ń tún pa tó náà tún pépè lọ ọparí ìdánilẹ́kọ̀ọ́ ń padà lọ sílé àtìyàwó àtọmọ nínú mọ́tò wọ́n sì yin gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń bàn kò sẹ́nìkan nu wọn tó là bẹ́ẹ̀ ni ara wọn lẹ́lẹ́ pa o ẹ̀mí wọn ò sí pa o torí pé ẹ̀mí wọn ń bẹ lọ́dọ̀ ọlọ́run o ìpàdé wa dijọ́ gbẹ̀ndà kìyàmà ẹ̀yẹ́ máa wádìí rẹ̀ ẹ̀yin ìjọba kẹ́ ẹ sọ fún abẹ́ẹ̀ tí ṣe máa sọ pé orí ìwádìí náà la wà àti rẹ̀ ẹni tó pa ẹni tó pa ọ̀pá mọ́ sọ́lọ́ ọba wa. ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin káwọn ẹni tó pa kó wọn mọ̀ yìí pé àgbọ̀wádé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah lọ́jọ́ ńlá ọjọ́ tí gbogbo wa pátá tá a dìde rojọ́ níwájú ọlọ́run ọba rínúròde ọba gbogbo àgbáńlá yìí torí ẹ ẹni tó pààyàn kọ́mọ́sẹ̀ yọ kọ́mọ́sẹ̀ dunnú o ó ṣe pamọ́ ni wàá gbà ní gbangba kìyàmà yawma tubla sarair ọjọ́ tí gbogbo ń tẹ́ gbé pamọ́ òtù jáde àṣírí àtúnjọ náà ìjọ yẹn ẹni tí wọ́n pa nípa àbòsí ànábì sallallahu alaihi wasallam ó ní yóò fi ọwọ́ kan gbá orí rẹ̀ mú yóò fọwọ́ kejì fún ẹni tó pa yóò fi fún lọ́rùn ìwọ ọlọ́run sẹ́lẹ̀ hàdà lima qatalani ìrẹ́ olúwa ẹlẹ́dàá mi bá mi bi eléyìí léèrè kí ni mo ṣe fún tó fi pa mí láyé allah kẹ́ni tí ń pààyàn nípa àbòsí kó tètè wá ìsì sílẹ̀ tí ó fọ̀ níwájú ọlọ́run ọba àgbáńlá yìí jọ gbẹ̀dẹ̀ àlùkìyà àwọn ọmọ ẹ̀yà wa tán ṣe kú pa náà abáwọn yọ pé orí dáadáa làwọn wà tí kò fi mú wa lọ àwa tó kù ní ìsìn kí la mà tí kò mú wa lọ lórí ẹ̀ àwọn ọmọ bíi ti wọ́ọ̀sì dè kọ́lọ́ọ̀dé ká túnbọ̀ tán gbogbo ọ̀dà ọlọ́run kò fáwọn náà ń sẹ́ẹ̀rẹ́ gbogbo ìgbà tó lọ́wọ́ bá kọ́ pa wá mùsùlùmí àwọn ẹni tí wọ́n ṣe kú pa yìí ọlọ́wọ́ bá kọ́ bá foríjì wọn ọlọ́wọ́ kọ́ bá kẹ́ wọn kọ́ bá gẹ̀ wọn ọlọ́wọ́ kọ́ bá síjú àánú rẹ̀ wò wọn ọlọ́wọ́ kó wu ọ̀nà tí wọ́n gbà pa wọn kó sì ìpẹ̀sẹ̀ rẹ̀ fún wọn ọlọ́wọ́ bá kó sí wọn lọ́mọ àlùjànnà àwọn ẹni tó sì pa wọn láti ayé ń bì ọlọ́wọ́ bá tú àṣírí wọn ọlọ́wọ́ bá tó ìjọ tó bá ti pààyàn ìjọ náà lọ́ọ́ máa sinmi káyìn láàyè rẹ̀ wàhálà ti bá wọn títí dọjọ́ kú ọlọ́run ọba méjì wọn máa sinmi jẹ́ kí wàá lọ bá wọn wájú kọ́ bá wọn lẹ́yìn kọ́ bá wọn lọ́tún kọ́ bá wọn lọ́sì àgbákò bíi odó àìrójú bíi ọlọ ẹni kí wọ́n ọlọ́run ọba fi ṣe tiwọn títí tí wọ́n fi kóra wọn wá páwọn ọ̀gbádùn máa wọn ní táwọn sì ṣe ní táwọn ò fi gbádùn kò kúkú ṣòro fọlọ́run ọba wa lẹ́yìn náà kọ́ ara ti pé nínú ìjọsìn tọ́lọ́ wọn bá fẹ́ ká máa ṣe ní ọ̀sán àti òrùjọ júmọ̀à òun náà ní ṣíṣe àṣàlátù fún anabi muhammed sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ torí pé anabi wa yìí òun náà lọ̀gá wa àní ọlọ́run ọba ẹlẹ́dàá gan àtàwọn màláìka rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àṣàlátù fún anabi muhammed sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ lọ́n sọ pé inna allah wa فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفره والملحدين ومن شايعهم اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله